fún máa ní kí ló dé tó tún fi lu nìkan bọ̀ fọmọ sọmọ ó là ń kọ́ wọn lẹ́sìn ni aṣọ ọmọ ń ṣètò àwọn sọ̀hábì yá àti àkọ́kọ́ lọ. bẹ́ẹ̀ pé wọ́n ń tasẹ̀ àgẹ̀rẹ́ bọ̀ díẹ̀ díẹ̀ ń bàbá yóò gbé ẹ bá máa wí ẹ bá máa lu nìkan bọ̀ fún oyún náà scanna scanna tẹ fi ẹ bá wò sí ṣé kí ni wà nù oyún kẹ bá ń lo nìkan bọ̀ fún oyún náà wájà. tó wá àgbọ̀dọ̀ fà á ju bóni nǹkan ti gbé wá lọ àtúgbọ̀dọ̀ jù ú lẹ̀ kọ́mọ àjọṣe pé àtúmọ̀ àjẹsí ọ̀fin ìta ọ̀pọ̀lọpọ̀ ló ń bèrè ìbéèrè pé ẹgbẹ́ bí ó ti jẹ́ àṣà wa nílẹ̀ Yorùbá níbi táwa fẹ́ kíra wa àmọ́ dọ̀bálẹ̀ àmọ́ ń kúnlẹ̀ ó ní jẹ́ kíkúnlẹ̀ àti dọ̀bálẹ̀ kíra ẹni ìjẹ́ ó bá òfin ṣẹ̀ríà Islam. a ní pẹ́ńbí eléhùn gbogbo ayé ti mọ̀ ẹni tó bá fẹ́ gbòdodo ọ̀rọ̀ wọ́n á gbọ́ bẹ́ẹ̀ máa tanra rẹ jẹ ni ọ̀sán fẹ́ máa kọ́ igbó náà lọ́sẹ̀ máa gbé káàkiri orí rẹ nìkan tó máa sọ mí àbíkọ́ máa ṣe mí. ànábì wọ́n kọ́ wa ní gbogbo nǹkan gẹ́gẹ́ bí ah, Hudayfa àbí radiyallahu ta'ala anhu. علمنا رسول الله صلى الله عليه وسلم كل شيء حتى الخراع Ànábì kọ́ wa ní gbogbo nǹkan kódà àti bá a ti wọ tọ́ílẹ̀tì bá a sin abẹ́ wa síwájú tá a bá sin inú ọkọ̀ wa bára ṣe jókòó tàbá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ọkọ̀ wa sẹ́ni tọ́kọ̀ wa ilẹ̀ ìmọ̀ mi bèèrè ní rahimahullah tí wọ́n bá ń fa ọ̀rọ̀ nínú tíra lọ wọ́n á ní muhal báwa lọ nínú tíra tí wọ́n fi ń fẹ́ kó fáwọn àwọn bídíà wọ́n á ní muhal ó tẹ́ ìwọ̀ ìwọ̀wọ̀ ẹnìkan ibi gẹ̀wọ̀ dáná alladhi allamana kayfa naqdi alhaja alla yu'allimana kayfa nasifa aw nusanni ya rabbana subhanahu wa ta'ala bí ẹni tọkọ abáàsì tọ bá sì yàgbẹ́ tó ní kọ wà ní ráyè tọ ráyè débi wọkọ abáàsì tọ bá sì yàgbẹ́ ní wà ní kọ aláwọn nǹkan bíi tó ní tó ní yìí tutù àtìgbẹ lọ ẹnìkan àwọn sọ pé kíkí yàn àtà ní òkè sẹsìn wọlá ẹsìn rákìwá àti ìbá sàtà ju sàlámù àlékún ní alẹ́ ìbànà kókó máa pẹ́ káàárọ̀ o ẹ̀ka àsán o àìsí bí yóò bá àṣìbí ẹni tó ń bá wípé tá àṣìbí ó ti jí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ̀sìn ní kíkí o ní ẹ̀sìn Islam wọn náà ọmọládá tó gbà tó bá sálámà sí kìí wá sẹ̀sì ọmọládá tó gbà tó bá bọ ọwọ́ sí kìí wá sẹ̀sì fẹ́ni kọ́ wá fẹ́ gbà yẹn lọ́wọ́ rẹ̀ kọ́ wá pé àṣà lọ́wọ́ máa lò ọba tí ẹjẹ́ nìyẹn dọ̀bà mọ́. à ń tẹrùn à ń tẹ̀yìn à ń tẹ̀gbẹ́ àyíká ọ̀tún àtọ̀bálẹ̀ gbáradá ní alóso ní o àròkú ní o kúlù hádá àníhìyàn àìní fi ṣẹ̀rẹ̀ kò sí ní sẹ̀rí àbáàkì nínú sẹ̀rí ó làkà sórí báyìí lásán àbọ̀dọ̀ sí fẹ́ da ọlọ́run ọba ọlọ́run nìkan ni dáàmà ṣe yé àwọn èèyàn ní challenges tó pọ̀ báyà ti máa nínú torí pé gbóró bá ti dín èlò dé àìsí ti dájọ́ yìí ọ wà dúró ìtàn nàbí sọ fún ẹni tó bá wà láàrín àkókò gbórúbà ni pé fàtúbà ilé gbóròbà ọwà dúró di túbà tiẹ̀ tó bá fẹ́ gba túbà yẹn tó bá ti lè jáse tó wà náà ń tẹ̀ ó ò ní túbà ń tẹ̀ o ò ní túbà ń tẹ̀ ń tẹ̀ o ti já túbà rẹ bọ́lẹ̀ ìsàlẹ́jìsì yóò máa wà wọ́n máa bú ọ wọ́n sọ lálàṣẹ sí ọ àwọn ọmọ tí ò lápọ̀nlé yẹn àwọn ọmọ tí ò lápọ̀nlé yẹn àwọn àwọn yẹn yóò wí ìwọ́n mà pé kò sí kíni ọ̀gọ̀ síbẹ̀sì lọ́mẹ́sì fàyín kàdìdàbùkà fàkọ̀dì kó dìbà rúṣùlù min qablik ja'u bil bayyinati waz-zuburi wal kitabil munir. wọ́n ti bọ́ àwọn kan sáájú ẹ̀ tí ò lẹ́nu àkọ́kọ́ lẹ́nu kan bá gbọ́ pé ọmọ ẹ̀rí ò lé tẹ́ni mẹ́jì ó dùn ọ́ ẹ̀yọ́ ọmọ burúkú yìí ìkọ̀kúkọ̀ tẹ́ ń kọ́ yìí mẹ́jì ó dùn ẹ̀ wọ́n ti bú àwọn tó nígbà tá a dúró fàṣọ́bàrò nígbà tí èèyàn dúró wọ́n gbà ní ó ti wá dọ̀sọ̀ báyìí ó ti wá dọ̀sọ̀ báyìí padà àbùkù ní kémi ọ̀sẹ̀ fún yàn kódà mi mọ́déwájú aláàfin lọ́yọ̀ mi báyìí wàláhì ní tiẹ̀ kankan òpin ẹ̀ kí n jáde kúrò láàfin òpin ẹ̀ òpin ẹ̀ ní pé máa lọ àti lọ kò sì ní ráìtì àti tèmi nìkan kan nínú òfin ṣẹ̀ríà nínú òfin ayé kan tó bá ṣe nǹkan kan màá gbé lọ sí kóòtù tòlífẹ́kọ̀ lẹ́tọ̀ọ́ àti tèmi nípa pé kò sí ní òfin náà sí pé ká máa ṣẹ̀ lófin nàìjíríà àwọn àlófin nàìjíríà ni wọ́n láì kò sí bọ́wọ́ fúnra wa ni tó bọ́wọ́ ọ̀wọ̀ lọ́dọ̀ tèmi òní báyìí ọ̀wọ̀ lọ́dọ̀ tiẹ̀ òní báyìí kálukú túmọ̀ ọ̀wọ̀ lọ́dọ̀ tẹ̀ ọba ti gbọ́ yìí. sọ àá gbọ́dọ̀ tẹ̀ fẹ́ẹ̀dẹ̀ ọlọ́run ọba àfọlọ́run ọba sùfànà owó bàtà erí gbọ́ mo fẹ́ mi fẹ́ sọ̀rọ̀ pọ̀ mbẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé oríṣiríṣi ìpèníjà lẹ́yìn ẹ̀yìn ọmọ rí láwùjọ nílé ẹ̀kọ́ ní mọ́sálásí ṣùgbọ́n ó gbọ́ o ìsìláàmù náà gbọ́dọ̀ tẹ̀ ó sì lọ́ọ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ fún ẹ̀dẹ́ ènìyàn ó fún ọ ní ní tó ju ìkúnlẹ̀ àti títẹ̀ lọ tá a fi máa bọ̀wọ̀ fàgbàlagbà àwọn nítorí páàtì àkúnlẹ̀ káwa máa ní ọ̀rọ̀ rere lẹ́nu ọmọ sọ̀rọ̀ tó dáa bẹ́ẹ̀ nìkan bá bú ẹ pàápàá jùlọ màmá wáyé kó ní bàbá àti ìyá kéèsì fún àbá lọ́wọ́ báyìí láwọn èèyàn oríṣiríṣi láti oríṣiríṣi ìlú ẹlòmíì ọ̀sà wa ní pé wọ́n lé òun lé ni àwa tó máa ń dé àwọn apàdà sọ́dọ̀ bàbá wọn. èmi èyí ṣe ń tí ó gbàyàn sọ́dọ̀ wọ́n máa ṣàpàdà fún mi nọ́mbà bàbá rẹ̀ á sì pè é. salamu aleykum ìkan wá láti ràgbìdì ní kàbí ọ̀sẹ̀ méjì ṣiṣẹ́ náà bá ń. wọ́n lé bàbá rẹ̀ ní kọ́sáwá ni tó bá lè ti dé òun ò ní jẹ́ ọlọ́mọ́ kò ní kú lọ́dọ̀ wọn ebi kò kúnlẹ̀ kò dọ̀bálẹ̀ mo ní àwa dọ̀ padà ó sì fáwọn ó sì fáwọn wáyé pípẹ́ wo máa lọ kí ó ìlú lọ fẹ́ ná gan lóṣù gan ten thousand naira wà mọ̀ bá ten thousand naira wà mọ̀ bá mọ̀ bíjà àwọn èsì bàm á dà ọ padà sí ilé rẹ náà ó jẹ wọn mọ̀ kí lọ wà lórí ẹ̀ ó sì padà ó lọ́jọ́ méjì lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ sáwọn wò ni pé rọmọ bàbá ti rí pé bóun bá lóun fẹ́ lulẹ̀ ìgbẹ́ ìgbẹ́ lẹ́jọ́ mo ní tọ́ba wa délé o ọmọ yìí tí bàbá yẹn ní ká ó ló ní mọ́tò tó fi ń ṣiṣẹ́ ọ̀hún ẹ̀ẹ́dẹ́jì dá máa fọ́ mọ́tò ẹ̀ lójúmọ́ tó ní àmì bóun ní ti máa ń fọṣọ ó láwọn ìyàwó ní wọn bá ń fọṣọ à ó ti wọ sẹ́ báyìí kọ́ ọ̀pọ̀ kó lọ bàtà wọn kọ́ sẹ́mọ́ pọ́lìsì ó ní wọn pọ́lìsì lọ́ra pọ́lìsì ṣé black ni oníbi ẹgbẹ́ ní black and brown ara méjì ó pè tún fún wa lónìí tán lọ yìí ọ̀pọ̀ lè ṣe bàtà ọ̀fọ̀ sọ ọ̀fọ̀ ká bó bá ń bọ̀ lójú ọ̀nà ọ̀sáré lọ gbàǹkan lọ́wọ́ ẹ̀ ẹnu pé ò ní dọ̀bálẹ̀ ń ṣe mo lóòrìn òlé lójọ́ mẹ́ta tí ó fi bú àwọn tẹ́ ń dọ̀bálẹ̀ padà pé ẹ̀rọ ìgbọ́lẹ̀ ọ̀fọ̀ lọ sí ẹ̀fọ́ mi tí ò wúlò. wọn a lọ́rọ̀ rí lẹ́nu ilé obìnrin àtọkùnrin àwọn máa tẹ òsọ pé kọ́ fi sọ fún ẹ̀kọ́ yẹn ó fún wọn ní sẹ̀ríà òfin kódà ó lè kó bàtà bàbá rẹ̀ kọ́ bọ́ bàtà kọ́ kó bàtà pé ìwọ ni ó gbẹ́rù lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ kò sí ìwọ ń a a ṣe so haram ni haram ni títẹ̀ kan ń bẹ lóyún ẹsẹ̀ pé ṣíríkù ni èyí tí wọ́n máa sábà sí fáwọn ọba yẹn téèyàn bá wọ ọbẹ̀ tí wọ́n bá wọ ọbẹ̀ tó wọ́n wà fẹ́ àwọn ọba kan tó ọba lóbi wákàtí àbí thirty minutes ńbẹ táwọn àlejò bá ń wá wọn wá ọ̀nà tí ń gbà dọ̀bálẹ̀ táwọn èèyàn kan ń dọ̀ àdọ̀bálẹ̀ fáwọn ọba ayé nílẹ̀ Yorùbá ń bíbà ọjọ́ ṣíríkù tàfàlàfàtà ṣíríkù lè mẹ́rẹ̀ẹ́sì kí ẹlòmí ọ̀sọ̀ mẹ́ta má lè padà yọ pé yọ lẹ́ra ẹ̀mọ̀ yẹ́rẹ̀ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yóò tún lẹ́ra ẹ̀mọ̀ yẹ́rẹ̀ lẹ́ẹ̀kejì yóò tún dìde yóò tún lẹ̀ mọ́lẹ̀ ọba wa lè jókòó lórí àkàwé wa máa wọ yọ ààrẹ <laughs> rẹ̀ sí. kí nìyẹn ṣé kíkí lé léwọn àbí sísìn ó sì bí sísìn nàfà èyí sí mẹ́ta ọwọ́ kan tá à ń bá nù sẹ̀ríà òṣàlùsọ̀ ni mo bọ̀ lọ́wọ́ yìí wọ́n á gbé àwọn haúsá ni gbé sàlámàlẹ́ sàlámàlẹ́ àwọn haúsá ló ní méjì ànábì òdì mi jẹ ọ̀kan náà ní mùsọ́fà kábàárà wa lọ́wọ́ ẹ̀kan náà nínú òfin Islam àwọn àníwá ti báyìí òdì méjì òdì mẹ́ta ẹ̀yọ̀kan náà tó bá ti di pa àti lékún ẹ̀yọ̀kan ni àtúntì dábìdì àárẹ̀ ni ọ̀ ọlọ́run là wà ń bẹ̀ èèyàn bá ń sọ àbọ̀dọ̀ kí ẹran wa pẹ̀lú káńtẹ́ àbá ń dọ̀bálẹ̀ nínú àdéhìí tí màmú wa. الحافظ من Ibn Hajar wọ́n ṣe ìyẹ̀rá àti ẹ̀wà bẹ́ẹ̀ بلوك inú bulugul maram àbáwà ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ kíkí ń bẹ̀ torí àsìkò jáde ń bẹ̀ náà wọ́n lọ́wọ́ tẹ̀lé àná. kódà ìgbà tí dọ́kítà sọ̀rọ̀ ọ̀lọ́ sáàsì ìdarí ibi tí kò mí ní ibi tí ń sọ nígbà àtàwọn àtàwọn dọ́kítà tó lọ sí àtàwọn ọjà Òṣogbo wọ́n ní wọ́n ti wọ́n àwọn ọ̀tọ̀ fún ọba naam. ṣé ìbọn. ìfà sùdánì fi tí community bá tẹ̀ ká ń béèrè lọ. wọ́n wá láti ìfà sùdánì. wọ́n fi tí community bí kí n sọ wípé àwọn àti dókítà àwọn ìṣèjọba àwọn ìlú ìṣòwò. down nígbà tí dọ́kítọ̀ ń dáhùn bí ìrọ̀lẹ́ ẹ̀ka ẹ jẹ́ kí n gbé mustaf sí láti fọ́sọ̀ fúnra wọn. ṣíyá kùn lọ kọ́nà ń jẹ́ ká ní àwọn kékeré ọ̀sẹ̀ lórí dáadáa. nígbà tí wọ́n dé ibi ọ̀rọ̀ lórí pé báwọn bá dé ọ̀dọ̀ bàbá wa láàfin àwọn dùn ní tí ọba tí wọ àwọn jáde. hádà hádà ọ̀bàrà ni tí wọ́n fi kọ́ wa ni tó sì ń ṣe kì í sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n lọ èmi àti wọn àtàwọn ẹ̀kọ́ àkàn àti jọ lọ sọ́dọ̀ ẹ̀kọ́ ọjọ́ ọ̀ṣọ́gbó ni. tànà àbí tó yìí. tànà. àwọn àwọn àwọn Òṣogbo láti wá lónìí bá a ṣe ń bọ̀ yìí. àwọn ọ̀tí ọ̀run o pẹ̀lú dòkítù kódà wọ́n ti wá lálejò tó pọ̀ lọ́jọ́ náà kò ní bá a ṣe ti ẹrù lọ́gbẹ́lẹ̀. eléyìí túmọ̀ sí pé orí tí sèkù wa ń sọ òun náà ni wọ́n wà ìzákun lọ. àmín ìzákun lọ fẹ́ràn. láìpẹ́ yìí àwọn ọba tuntun wa lọ́sùn ọ̀sáàjà tuntun ẹ̀yìn fáà fáà tún láwọn wọ́n wá invite wọ́n ní wọ́n lára fẹ́ ká wá kí àwọn so wọ́n wá níjọ́ wo ni màá ráyè wọ́n láyàn sí mi bá ah mo ní bò nìyẹn ẹ̀yin lẹ́sọ̀ gbàtẹ́yìn ọ̀rọ̀ yìí èmi ọ̀ wà á ń gbogbo tí mo bá ti máa pàṣẹ màá wá wáyé wà mo sì gbọ́dọ̀ bá àwọn ọba yìí sọ̀rọ̀ ni ọ̀ gbọ́dọ̀ má ma slang tó fi máa bá wọn kódà kọjá sí pé ojú ọlọ́jọ́ orí gan kọjá sí pé ẹni ńlá kan nínú ìlú ni fún láàyè tó bá fún láàyè yóò fún wọn náà nìkan ni láàyè jẹ wọn wá sọ pé ọjọ́ báyìí ni ká wá ọjọ́ tẹ́ni kí n wá yẹn kò pé ìmíràn àtọ́ kò fẹ́ fọ̀ mi àtọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọba bàbá lọ àwọn tó wà níbí kan wà bàbá yìí wà níbẹ̀ àbí mo á sọ fún wa mo ní ẹ sọ fún wa o ẹni tẹ́ ń bọ̀ o a lè débẹ̀ kọ́ máa máa dájà lẹ́ o èmi ò ìjọba lẹ́ o mi ì sì tẹ́ o wọ́n sọ fún wa lẹ̀ wọ́n yẹn sọ pé àà kò sí wàhálà wọ́lá wọ́n tún kí wa ní wọ́n tún wá kí mi ní mọ́sálásí ní bí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́ta sísè ní mọ́sálásí wa ní wife hospital wọ́n kàn bá wa lójijì à ń ṣe mítìn kan lọ́nu mọ́sálásí ní abájé àti gbogbo àwọn èèyàn wọn tí wọ́n pọ̀ wọ́n bá wa pè mí pé àbá àtọ́já ní àwọn fẹ́ wá kí mi à ah, mùsùlùmí náà àwọn ọmọ sáàsì ń bá lọ rìsí fún wọn àjọ ọmọ sáàsì náà èyí léhùn ẹlẹ́mìí ọmọ òpin bóòlù òun ti wá sí ìwọ mọ́jẹ́rù ọ̀bà kí ẹ bọ̀ rẹ ọ̀ ń bẹ̀rù èèyàn ọ̀ bẹ̀rù ọlọ́run ọlọ́lọ́ òbó lọ sí nǹkan àwọn ayọ̀ ń bẹ̀rù yìí ó pín ẹ̀kọ́ pé jáde ahẹ́ máa fi kúrò mẹ́ wọ́lọ́ ìsọba ní ọjà ìsọba jáde kó ń bẹ̀ yọ padà wọ́ wá padà mọ́ fọlọ́ ń búra lórí yọ padà wọ́ wá padà torí pé torí ọlọ́run ló fi kú àwọn èèyàn máa fẹ́ súnmọ́ àwọn ọlọ́lá ayé náà ṣùgbọ́n ìwọ́ wò pé kí ni ń sọ wá súnmọ́ lọ́lá èmi máa ń sá fún wa o ọba wa nílùú Ìwó ní ọ̀dà àfihàn ìdòrè láti máa ti jọba wọ́n mọ̀ mí o apàdé wọ́n ti wá mi wálé ní ọ̀dá àsùnwọ̀n rí láti bàtà ti jẹ ọba kí ló fà á torí wípé mi ò ní nǹkan tá a jọ dàpọ̀ ọ̀dọ́ tí mo bá ní mọ̀ ń bọ̀ wá wọ́n wẹ̀ kọ́ mu ṣùgbọ́n ó rí ìrìkúrì yìí tá a lọ láàfin àdáwùjá náà ìrìkúrì tá a rí pọ̀ ìwọ ò ṣèṣe kúṣe ṣùgbọ́n orí ṣe kúṣe táwọn èèyàn ń ṣe kí ni mo fẹ́ lọ́mọ fojú mi lókè ọ̀dà ṣùgbọ́n má pè ní mọ́mọ́ kó pè mí nìyẹn a sì ṣe ti ọyẹ ká ṣe níbẹ̀ tó kálukó dúró o ọlọ́run bá sọ pé innama dhalikum shaytan yukhawwifu awliya fala takhafuhum wa khafuni. ìgbé ọlọ́run sọ pé kẹ́ bẹ̀rù mi bó tẹ́ bá ti bẹ̀rù mi àwọn náà bẹ̀rù yín àwọn nǹkan tẹ́yìn báwọn yẹn ń bẹ̀rù wọn máa bẹ̀rù yín padà. sọ ìyẹn tẹ́nìkan sọ wípé ìwọ bá bàbá wa láàfin ọmọ pé kìnnì kan mo mi tí nǹkan àti ìyá tó bí yín wọ́n tóbi lọ́dọ̀ mi ju aláàfin lọ ìyá mi ń bẹ láyé èmi ìkúnlẹ̀ ah. ẹ bá ti rí pé àwọn tó ń dìde nì àwọn àti màá <laughs> màá rẹ kí ìsìn wọn gẹ́gẹ́ bí ìyá ẹlọ́wọ́ bẹ̀rẹ̀ yóò lé lára fún wọn ṣùgbọ́n tó bá ti tẹ̀lé tó bá ti ń bá lọ kò tó wà lára àwọn ọmọ ìgbà tó bá ti wọn wọn ní pọ́blẹ́mù ìkàlọ́ àti ìgbà ní ìsìn àṣẹlá ọwọ́ ọmọ wa sálámà tán kí n tó ń kábọ̀ kan lóṣù máa wò pé bàbá tí bẹ́ẹ̀ náà wọ́n sí mi <laughs> bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ fa <laughs> báyìí ẹ̀yin kú oríire àwa tá a wà nílẹ̀ tá a ní àwọn tí ò yé àwa la ní wàhálà tá a ṣe àwọn ti àgbọ̀ ẹ̀ náà ni ọlọ́run ti jàre jà ó ní àwọn ọlọ́run dáná ẹ̀jẹ̀ àbí tó báyìí àbí tó kù ni. òrùka ẹ̀ka kò yẹ ká ókè báyà ká dáhùn méjì ọkùnrin àbẹ́yọ̀kan ẹ̀yọ̀kan ẹ̀jẹ̀ mi fẹ́yọ̀ kan sí oníbèrè ìbéèrè wípé náà oníbèrè ìbéèrè wípé ẹgbẹ́ bí Islam ṣe lọ́wọ́ ló ń bẹ kí a máa ṣe àṣepapọ̀ iṣẹ́ táwọn láṣepapọ̀ àtàbáwárà wọn kan tí wọn ò sí orí súnà ọ̀nà wo la lè bá wọn jọ ṣe àṣepapọ̀ tó ṣe pẹ̀lú dáwà. níbo mo ti sọ pé ká máa ṣe àṣepọ̀ dáwà. oníbèrè ló béèrè. èmi ò sọ bẹ́ẹ̀ àríkà báwọn ṣe mọ̀ fún dáa kámọ́ sí. báwọn ṣe dá wa kí ni. àwọn tí bàbá sí lórí súnà kó láti fẹ́ ṣe àṣepapọ̀ lórí dá wa. àṣepapọ̀ tí àwọn èèyàn ìpìlẹ̀ dá wa ọlọ́run ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹni tó sọ positive náà lọ sọ negative gbogbo àkójọ tá a bá ṣe tó bá jẹ́ sí pé lórí òdodo ni ahlan wa sahlan ọkọ̀ àbọ̀ sùmọ̀ tó bá jẹ́ sí pé lórí pàmò tanra wa ni àbá máa tẹ̀sìn a máa tan a máa fi nǹkan a máa dákẹ́ a gbọ́dọ̀ sọ òdodo mọ́ a gbọ́dọ̀ sí ìsìmù nù àwọn onímọ̀ máa sọ̀kùn yà láàrin ìsìmù àti ọ̀hún ọ̀dọ́ wà wọ́n ní ìsìmù máa yàtà aláku bìlìjánibì ìláhi wọ̀lẹ̀ ọ̀dọ́ wà máa yàtà aláku bìlìjánibì bìlìjánibì makhlukot a lè sàṣepọ̀ ìmọ̀ àgbọ̀dọ̀ sàṣepọ̀ lórí ìbàjẹ́ gbogbo ẹni tó bá ti mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ ó ń bídíà ní ọ̀gbọ̀dọ̀ bá sàṣepọ̀ ìpìlẹ̀ rẹ̀ ọ̀tọ̀ la fò mọ́ ẹni tí bídíà fò mọ́ ọ̀tọ̀ lélẹ̀ òun àwọn àmà nírọ̀jà òkú afẹ́ mú àfòmọ́ nkú la rẹ̀ àfòmọ́ sì fi mú kú àbí ṣùgbọ́n ìpìlẹ̀ gan-an kìnnì kan díìnì ni tá a sì máa pè ó ń bídíà gan ni wọ́n àlè bá wọn ṣe ìpìlẹ̀ ni pé kọ́ mọ́tì bẹ́ẹ̀ torí pé àwọn ni wọ́n àṣìf lára rẹ̀ wọ́n ò àṣìf ẹnìkan ò lè lọ bó ń bídíà kó orí bídíà tún ṣe ó ń bídíà ó bẹ́ẹ̀ tó ti rún bídíà ní oríṣiríṣi technique tí wọ́n fi pa ajá pa ìfajá lọ́bọ̀ fún ẹ̀ mọ́ rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ẹjọ́ kan wọ́n á gbà pé òdodo làwọn sálàbù sọ fún pé ẹ gbọ́dọ̀ bá wọn bídíà rẹ ẹ gbọ́dọ̀ bá wọn sí. mò ń bọ̀ wá láti Òṣogbo níjọ́ náà ẹnìkan náà wá wá ọjẹ́ òǹbídíà ọjọ́ máa yìí wò ó mò ń bọ̀ wá sí wòǹjọ́ náà kápẹ́ńtà ni ọwọ́ ajẹ́ àwọn àjọ tẹ̀blíìsì ọjọ́ kí ni àwọn ọjọ́ tẹ̀bílíìgì òun bí dé àti làwọn ń tẹ̀bílíìgì yẹn bọ́ọ̀bá mà náà mo sọ fún ọ <laughs> bọ́ọ̀bá ti wà ń bí kọjáde á sọ fídíà rẹ fún ọ tó ọwá mo bá gbé gbígbé tí mo gbé àti gbèkúgbè mo gbé. <laughs> ọ̀rọ̀ ansálàfọ̀ tí àwọn bàtí ìjì sọfún òun lé máa ó sáwọn ti sọfún yìí àti tá a bá ń kà pé ẹ láti jáde sára làwọn àwọn àlùbídà fa iná hó mu mùrídọ̀ tún lè kọlù tí wọ́n máa ń sọ wọ́lá ìjọ náà ó sọ́dún mẹ́fà nìsín ìjọ náà mo mọ̀ pé yẹ́s ah àfikún sáwò mo bá gbé síwájú àjọ lọ́wọ́ méjì náà ni òjò wàá rọ̀ lójú ọ̀nà àlẹ́ sáré àjọ ń lọ mo bá wò pé bóyá mo sì lè mo lè wo kí làwọn kinní yìí máa ń ṣe nínú wáàsí wọn náà eléyìí ó ti lọ jáde tó ó ti lọ láti fi ọdún ogún ọdún sẹ́yìn mo á wò pé mo ní mo ní àfà tó o bá lọ jáde tó o máa lọ yẹn ẹ rí i pé mi náà kàdà òun jọ náà torí pé mo gbégbèkúgbè mi ò lè gbàgbé o mi ò lè gbàgbé mo sì bẹ lọ́wọ́ bọ́lá ọmọ jẹ́ ń jìn sùúrù ọ̀fẹ́ bẹ́ẹ̀ màláyé mo wá ní àfa ó ti lọ jáde dáadáa ó ní bẹ́ẹ̀ ni mo tó bá àlù ti pẹ́ ó tó ogún uh, twenty years ago uh, ago tún ti wà mbẹ́ mo ní èròǹgbà tèmi ni pé mo fẹ́ gbọ́ mo fẹ́ kó sí wáàsì gẹ́gẹ́ bí wọ́n ti máa ṣe ní ìjáde ẹ̀jáde pé ó ti ń lọ wáàsì láti fi ogún ọdún yọ̀ọ́ wáàsì ṣe dáadáa wáàsì mo ní ó ṣe kí ṣe pé mo fẹ́ ti bẹ̀rù ọlọ́run bẹ̀ o mo fẹ́ wo àwọn ibi tí ń ti máa rí àwọn àléébù wọn tí ń ti máa mú jáde la ilaha illallah muhammadu rasulullah ló bá bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ó kọ́kọ́ sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn ẹ̀mí mi ń gbé pé ìsọkúsọ ní sọ mo ti bí twenty twenty five ẹ̀mí mi bá ń fa àmà pé ah, ó tráì o ọ̀rọ̀ gidi lọ́sọ̀ o mo ti bá dájú nígbà tó ní ó tó gan ó ti lọ nínú ẹ̀mí ọ̀rọ̀ sísọ kò tètè dúró ó sọ̀rọ̀ bí ìṣẹ́jú mẹ́ta lẹ́yìn ìgbà náà kó tó di gbọ́ gbọ́ dúró dúró dúró. nàkí àmì fún ẹni pé má sùnmọ́ ń bí dí àwọ̀lá kò sí níbi ó ti fẹ́ súnmọ́ àwọn tí wọ́n á ní kó bẹ́ẹ̀ bó gbogbo wa ti wà tá jẹ́ lùsẹ́ lọ́mọ mọ́sálásì ìwọ lọ wo ṣubú ara chọ́ọ̀chì lásán kọ́ ọ̀rẹ́ kó wọ́n wá lu eh, pẹ̀pẹ́pẹ́ àwọn obìnrin rẹ̀ kó pé òun kàfẹ́ wòran lásán ni o òun ò ní jó kó wọ́n wá lu jáàsì àti gbogbo kínní yẹn ó ṣe o kínní kan àwọn ọmọ yẹn ọ́ àwọn kínní kan wọ́n bá lùlù yẹn ọba ń wòran láàrin ìṣẹ́jú márùn yóò kọ́ máa wò fún bá ti bí ẹlẹ́ẹ̀kẹfà òun náà máa sáà nígbà tí ọba yá yọba bá mi ara nígbà tí ọba yá àwọn sáráàfù ní ẹni jìnnà tó ń bí díà wọn ò kí fáírọ̀sì ọwọ́ ara ẹni bẹ́ẹ̀ sí ń sá fún kòrónà fáírọ̀sì yìí ẹ máa fún kíni àwọn ń bí díà bẹ́ẹ̀ Wallahu ta'ala a'lam náà. ẹ̀dá kọ̀ọ̀dá kọ̀ọ̀dá kọ̀ọ̀dá